ẹ̀yà wa nǹkan fìdílé ẹ̀kẹ́ kájọ wo hmm? ètò yìí ti dùn jù no darling kò sí darling lórí ètò bàbá ètò bó ṣe máa jẹ́ nìyẹn ọláyínká bàbá ìrìn àtàbàtúbú pẹ̀lú àlejò tí mo gbà lónìí ọbáyọ̀ jp àwọn lè ti sọ púpọ̀ lọ́rọ̀ ìyàtọ̀ tó wà láàrin orin ẹ̀mí àti orin ìrere wọ́n ti yànnà náà fún wa dáadáa dáadáa a sì mọ díẹ̀ nípa wọn wọ́n ti ṣe bí àwo tó mẹ́ta wọ́n bẹ̀rẹ̀ orin hmm, pé èèyàn gun pẹpẹ orin láti bí ọdún 1998 àmọ́ kí wọ́n tó wọlé agodo orin gangan gangan ó tó bíi two thousand and twelve ẹ̀pọ́n náà jìn ojú wọn rí tó ọlọ́run ti mú wọn la ìjàmbá ọkọ̀ kọjá tó yẹ pé ọjọ́ kẹfà lẹ́yìn ẹ̀ ni wọ́n padà wá lọ sí ilẹ̀ mímọ́ ìyẹn Jerusalem ah mo sọ lẹ́ẹ̀kan pé ipa ò ní pin yín tíbi bá sì kù níwájú ẹ̀ ní bá kò ní kàn yín kò ní kàn mí náà kò ní kàn gbogbo ojú tó wò wá nílé abala tá a wọ̀ yìí ni mo pè ní abala àmì ohun orí ọ̀rọ̀ tẹ́ ẹ bá rántí bí ọdún mẹ́ta sẹ́yìn tẹ́ wá bí àṣẹ tó jọ bẹ́ẹ̀ àmọ́ àwọn ìyàtọ̀ díẹ̀ ó ti bá a Eh, yàtọ̀ sí bá a ti mọ̀ ń ṣe ó tó wá di pé aráríwá abala yìí tán sàn mo fẹ́ kí ẹ bá ń gba àwọn ọ̀dọ́ làǹgbà kan ní ìmọ̀ràn ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan pé àwọn béèyàn ṣe lè dá olórin ẹ̀mí àtolórin ìrere mọ̀ àti wípé ìyàtọ̀ tó wà láàárín pé èèyàn lè kọrin ìrere kó mọ̀ ní ipa ẹ wá bá ń gba àwọn ọ̀dọ́ làǹgbà pàápàá jùlọ àwọn tó jẹ́ òǹkọrin ẹ̀mí tó jẹ́ ọ̀dọ́ ah. ẹ bá ń gba àwọn mọ̀. a gba àmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́ tí ó jẹ́ òǹkọrin ẹ̀mí ni pé kí a kọ́kọ́ mọ ẹni tó pè wá ṣé mọ̀ pé ìyàtọ̀ wà láàrin ẹ̀bùn àti ìpè mi ò tún fẹ́ lọ sí ọ̀nà míì bẹ́ẹ̀ ẹni tó bá ní ìpè ó máa respect ẹni tó pè á dẹ̀ máa kọrin ní ọ̀nà tó bá ọkàn ẹni tó pè mu tí í ṣe hmm. ọlọ́run so gbogbo àwa ọ̀dọ́ torí ọ̀dọ́ sì lèmi náà ọ̀dọ́ under sixteen so ọ̀dọ́ ni èmi náà àwọn ọ̀dọ́ yẹn àmọ̀ràn mi fún ọ ni pé kí wọ́n jẹ́ ká fara ká ṣe ìfẹ́ ẹni tí ó pè wá sínú iṣẹ́ yìí hmm. ká má dẹ̀ lé owó mo máa ń tẹnu mọ́ gbogbo ìgbà wípé ẹni tó bá lé owó kì í lówó. ẹ̀yà do ó túmọ̀ sí pé gbogbo tó wá pè yín sí bọ́yán pè sílé ìjọsìn kẹwàá kọrin ẹ̀yìn sọ pé kán mú wá. mo máa ń gba owó ṣùgbọ́n ó ní mi ò gbé owó yẹn síwájú ẹ tán bá pè yín níṣẹ́ ìbéèrè pé. Ah. no tán bá ti pè mí àwọn tó ń pè mí náà Ọlọ́run ti change àwọn tó ń pè so àwọn tó ń pè mí sí ẹni ọlọ́run ti wọnú wọn láti fún yín lówó so láti rà àwọn gan tó máa ti pé lẹ́yìn owó owó tún ni evangelist ah, ah. evangelist tó máa ti rí pé a ti dé àwọn náà ọlọ́run ti máa ń wọnú wọn pé nǹkan tó ah, sí nǹkan tí wọ́n wọ̀ tí lélẹ́yìí hmm. so wọ́n dẹ̀ ń ṣe dáadáa. eyín o tí o gbọ́dọ̀ rí mọ́tò yẹn kó má sọ pé nǹkan tẹ wọ́ tì rè. mọ́tò yẹn tẹ wá ń sọ yẹn nìkan ni ká fògo fọlọ́ <laughs> so yẹ ga díẹ̀. wọ́n ní gbogbo eyín ọ̀dọ́ làǹgbà tó fẹ́ dàbí ọba ayọ̀ ẹja ní àfojúsùn ká ní sùúrù ká fi ojú tẹ ẹni tó pè wá sí iṣẹ́ ká má bẹ̀rù ẹni tí àfẹ́jẹ́ṣẹ́ ọ̀fún ká lè bá a ṣàṣeyẹ. abala àmì ohun orí ọ̀rọ̀ là ń ráríwọ̀ ní wẹ́rẹ́dìwẹ́rẹ́ báyìí ọbáyọ̀ ṣe é ṣe tán. tọ́ ńlẹ̀ agbára lọ́hùn ta ni ẹni àkọ́kọ́ tí wọ́n ní ìbéèrè fún àlejò wa lọ́sẹ̀. orúkọ mi ni Lukman Orípẹ́láyé mo ń sọ̀rọ̀ láti ìlú Èkó tàbátúpẹ́ kó iṣẹ́ ọpọlọ ọlọ́run ní gbọ́pọ́lá tẹ́ fi ń ṣiṣẹ́ o àlejò tó wà lórí ètò lẹ́nu mo fẹ́ kó bá borí pẹ́ ẹ ṣe gan. ọ̀gbẹ́ni Lukman láti ìlú Èkó ọ̀rọ̀ lẹ́sìn gbọ́ wọ́n ní kẹfà mi sí borí pẹ́ borí pẹ́. borí pẹ́ mi mi mi ọmọ olùgbẹ́ngà adébóyè ní ìlú ẹ pàtó ẹ pàtó. àwọn ọmọ àmì. ẹ pàtó fún ayé jàre <laughs> gbogbo ẹ̀yin ọmọ ọdẹ òun ṣe gbọ́n tọmọ yín sọ wọ́n ní borí pẹ́ mímímí wọ́n gbà ó borí pẹ́ mímí àmọ́ tí máa ní ẹ pàtó fúnra yín tẹ́ ẹ bá pàtẹ́wọ́ màá yọ padà pẹ́ ẹ. ok òun ló bá tán ọ̀gbẹ́ni Lukman ẹni kí wọ́n fi àmì sí borí pé wọ́n gbà ó borí pé mímímí wọ́n gbà borí pé mímímí ta ni ẹnì kejì ta ni ń bẹ kí sì ni ìbéèrè tí wọ́n ní fún àlejò mi. orúkọ mi ni Mrs Olúwafúnmiláyọ̀ mò ń sọ̀rọ̀ láti ìlú Èkó kí ni mo lè sọ pé kí àlejò wa bá a fàmì sí náà o ok ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi ń wò ó ọ̀rọ̀ sunukun ojú sùnùkùn la fi ń wò ó ẹ ṣé o ó dàbọ̀. <laughs> Ah, ọ̀fọ̀pá wọn ni. ọ̀fọ̀pá wọn ni abilékọ Fúnmiláyọ̀ láti ìlú Èkó ẹ ṣé o wọ́n ní kẹfà mi sí ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn là á fi wò ó eléyìí ó ga. ó gangan ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi ń wò ó dododododo do do re mi do mi. lọ́wọ́ kan ńlẹ̀ gbà ẹ tún bu àtẹ́wọ́ jó ara yín lẹ́rọ̀. ọ̀rọ̀ sunukun ojú sunukun là á fi wò ó ọ̀rọ̀ sunukun ojú sunukun là á fi wò ó ó dífá fún gbogbo ẹ̀yin oníléeṣẹ́ kéékèèké oníléeṣẹ́ ńláńlá tí mò ń sọ fún yín pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ mọ iyì abala yìí àti ipa ńlá tó ń kó láyé àwọn ọmọ wa tí ó fi tó fẹ́ dàbí pé wọ́n ti fẹ́ sọ èdè Yorùbá di nǹkan ìkọ̀sílẹ̀ ẹ̀yìn tọ́lọ́run fi ètò yìí jí padà ẹgbọ́n tí arábìnrin yìí náà sọ wọ́n ní orí ètò yìí làwọn náà ti kọ́ àmì ohun orí ọ̀rọ̀ fífi sí ọ̀rọ̀ Yorùbá ó túmọ̀ sí pé ọ̀rọ̀ abala yìí ní ipa tó ń kó nínú ayé àwọn èèyàn ẹ kó ẹ̀bùn wá fáwọn àlejò wa ká máa fún wọn lọ́kàn ọjọ́ kan bẹ́ẹ̀ ń ta mọ́tò ẹ̀kọ́ mọ́tò wa yìí ń fi jíṣẹ́ fún wọn bẹ́ẹ̀ kí n tẹ́ bá ń ṣe ń lè ṣe yín ẹ pè mí lẹ́yìn ètò yìí kẹ̀kọ́ wá abilékọ Fúnmiláyọ̀ Ọlásìlú Èkó ọ̀rọ̀ sunkun ojú sunkun láàfin wò wọ́n gbà ó láti ọdẹ òmu wọ́n gbà ẹ pàtó fúnra yín lẹ́ẹ̀kan sí. ayi ah, àwa nítorí pé ẹ mọ̀ ká má jòó pé mẹ́ta ẹ ń ṣàtúlẹ̀ rí kan sí mbẹ̀ kó tó di pé a ká abala ìlẹ́sẹ̀ lẹ̀ ta ló tún wà mbẹ̀ kí ni tẹnu fàlẹ̀ jù mí. mi ni Jonathan Winner láti Èkó ṣe rí àlejò tó wà lórí ètò yìí yẹn mo fẹ́ kó bá mi fi àmì sí àrígbábuwó ṣekélé àrígbábuwó ṣe kélé kó bá mi fi àmì sí tó bá ti gbà ẹ ṣe. <laughs> ṣe rí ṣékélé ibẹ̀ yẹn ṣékélé yẹn gẹ́gẹ́ ni tó bà mí lẹ́rù ń bẹ̀ ẹ̀yìn ọ̀gbẹ́ni wínà láti èkó wọn ní kẹ́ ẹ bá ń bu àmì jó àrígbábuwó ṣékélé. àrígbábuwó ṣékélé. ṣékélé. rèmí mi rèmí mi mi mi. ẹgbẹ́ òkèlè kan sí. rèmí mi rèmí. ǹjọ́ bẹ̀ dá yín lójú. àwọn ah, ah, dá mi lójú náà àwọn ah, bá mi gan ẹ fẹ́ kí n fi gara sí tọ́ arígbàbò ṣékélé. arígbàbò ó jẹ́ ṣe ọba ayọ̀ wọn gbà arígbàbò ṣékélé winners lásìkò ẹ kú ètò àdásí lọ́sẹ̀ yìí kò wá o ọba ayọ̀ ìbéèrè kan wà nù agbọ̀ngbọ̀n mi tẹ́ mú kàn bẹ̀ tẹ́ sì dáhùn kó lọ àárẹ̀ ọjọ́ ẹ gbọ́dọ̀ tù tẹ ẹ bá tù ó ti di nǹkan nínú ah! eléyìí ga bíntín náà sì lélẹyìí o ẹ parí òwe ni o <laughs> tí yorùbá bá wà tí wọn bá ní oko kì í jẹ́ ti bàbá tọmọ ẹ parí ẹ. oko tí í jẹ́ ti bàbá tọmọ. ti kọ́ o oko kì í jẹ́ ti bàbá tọmọ. oko kì í jẹ́ ti bàbá tọmọ ó mà hmm. làálàá. ẹgbẹ́ òkè ẹ sọ fún wọn nílé kí sèmi. oko kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ́ làálàá. ọmọ òlu Gbẹ́ngà Adébóyè bàbá wa ah, ẹ gbàjú ẹ gbàjú ẹ pàtó fún ara yín tí yóò bàbá wa ń parú òwe báyìí kí ni tán gbìyànjú àti sọ kí ni tán gbìyànjú àti ṣàlàyé. Hmm, ohun tí wọ́n ń gbìyànjú àti ṣàlàyé nígbà tí irú òwe bá wáyé ni pé wọ́n fi jẹ́ kéèyàn mọ ìwọ̀n ara rẹ̀ níbì kan bóyá ẹnìkan ń dànkan ó ń rò pé bí ilé òṣèré ni tàárí pé ká máa ṣe gbogbo ẹ̀ papọ̀ wọ́n wá gbó palẹ̀ pé gbọ́ oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má ní ààlà ààlà yẹn ni boundary ìdánimọ̀ dábìmọ̀ pé títí títí wá dé leléyìí o títí ẹ̀ dére tiwa yàtọ̀ sí tiwọn. Hmm. ṣùgbọ́n yàtọ̀ sí tiwọn ipa ò ní pè yín wọ́n gbà ó hmm. tí yorùbá bá parí òwe bẹ́ẹ̀ pé oko yìí jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ làálàá ó ṣeé ṣe nítorí pé ilẹ̀ òun tẹ́jú kọ́mọ ó máa fi ilẹ̀ tiẹ̀ pé ti bàbá kí bàbá ó máa fi tiẹ̀ pé ti ọmọ àmọ́ kí ní tá a pè ní ààlà yìí ní àmì ìdánimọ̀ tá a fi mọ̀ pé ẹwẹ́rẹ́ òwèrè tó ní tọmọdé ò bá mẹwẹlẹwẹ tí ò mọ̀wé lówè wọn á jẹ́wẹ́ sọ́tún wọn á jówè sósì wọn á fi ọmọdé pé ń hmm, tá ń pè lẹ́wẹ́ rẹ o so ilẹ̀ tiẹ̀ ibi tó dèrè ilẹ̀ ti bàbá ibi tó dèrè ó kọ́ kí jẹ́ sí bàbá tọmọ kó mọ̀ ní àlà àlàyé dàbí àmì ìdánimọ̀ fún ohun tá a bá fẹ́ kó yé ni yékéyéké ṣé ẹ wà lórí àwọn ẹ̀rọ ayélujára àbí tí àwọn èèyàn bá fẹ́ kàn sí yín lórí Facebook ṣé ẹ rántí orúkọ yín bẹ̀ ẹ sọ fún wọn lé. orúkọ mi ní Facebook ni Joseph Ọbaayọ JP. Joseph Obayo JP ẹ dá gírígírí kẹ ẹ máa tẹ̀lé wọn báyìí báyìí bí mo ti ń sọ̀rọ̀ yìí lórí Twitter Instagram ńkọ́. Joseph Obayo náà ni lórí Instagram tó ah, ah. ẹ̀yin olólùfẹ́ Obayo ẹ pè wọ́n sórí zero eight zero three nine two three eight four two one zero eight zero three nine two three eight four two one àríjù bẹ́ẹ̀ lọ fún ìpolówó ọjà àgúnmọ̀wò tẹ́ ẹ fi tiyín gbé tiwa lárugẹ nǹkan má jẹ́ èmi nìkan lórí ètò yìí kẹ́ ẹ bá ń dá sí kẹ́ ẹ má dá mi dábùkátà mi ẹ pè mí sórí zero eight zero six seven two zero three nine three seven ẹ fẹ́ fi àfikún fún ètò yìí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ àbí ó fẹ́ ní nǹkan kan tí òye yín tẹ́ fẹ́ mọ̀ pàápàá jùlọ ẹ̀yin tí ẹ fẹ́ bá a dá sí ètò ìmọ̀sọ́ fún yẹn mọ̀ máa pè mí lórí ìyún mọ́ ẹ ṣe fọ́nrán ìṣẹ́jú kan orúkọ mi ibi tí mo ti ń sọ̀rọ̀ rèé ẹ sọ fàlejò wa kó bá a fàmì sí báyìí báyìí ọjọ́ tí lọ́kì yẹn bá gbé màá sì bá yín gbé ìbéèrè yín máa fi hàn gbogbo aráyé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀ sí lórí Instagram ẹ sẹ́ǹdẹ̀ mi lórí Facebook Messenger ẹ dàgìrì lọ sórí ọláyímíkà babs mo wà lórí facebook ọláyímíkà babs ẹ bá mi sọ̀rọ̀ ńbẹ̀ kẹ́ sẹ́ndì fídíò yín síbẹ̀ tàbí lórí instagram mi tẹ́ bá dẹ̀ ti tag mi lórí instagram ẹ hashtag orísun tv tẹ́mi ò bá gbé orísun orí wọn ó gbé wọn sì sọ fún mi bó ṣe máa jẹ́ gangan nìyẹn ẹ̀yin tí fẹ́ kó ẹ̀bùn wá sórí ètò nọ́mbà náà kẹ́ zero eight zero six seven two zero three nine three seven olùléeṣẹ́ orísun wà ní nọ́mbà twenty two coca street off orimolade bus stop ní college road nílùú ọgbà nílùú èkó ń bí gbogbo ìpolówó ni kẹ́ ẹ gbé wá à ah, ẹ mọ ẹ ti ta jù ẹ̀rọ bà yín gan kò wá tán síbi tá a wà yìí wọ́n ní àwọn ń kọ orin àwọn ó sì kọ orin fún wa lórí ètò ẹ̀kọ́ torí pé wọ́n kò ń bí ṣé ká fún wọn láyè ẹ ẹ já lọ sórí ìtàgé lọ ká lọ wo kí ni ti ọba ayọ̀ ní fún wa ó máa skẹ́ndé gbìgbìngbì ó máa gbìgbìngbì ó máa dùn jùjù ó máa <laughs> bẹ́ẹ̀ ni ó máa milẹ̀ títí títí títí. ọgá <laughs> ọmọ mi rẹ ah, ah, owó èmi pọ̀ sí ni owó èmi pọ̀ sí ni. ọdún <laughs> ah, ẹja lọ ẹja lọ ọjọ́ ẹja lọ ìjọ náà lọ ọjọ́.